tí mo là kí ni gbogbo ilé tó gbogbo kí ni gbogbo dáadáa tó ń ṣe ibà òye mi ò ní ní mi nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tó máa ń ṣe o ha ṣé yín sẹ̀sẹ̀ tó máa kọ́ lẹ́tà kí ni kí ni kó tó di pé a máa kàn sára àwọn tẹ́kẹ́ gbogbo tó tó tó tó fún mi jù kí ló dé kọ́ tábà bẹ̀rẹ̀ sí tọmọ ẹ bá lọ jí nǹkan kí ló dé òfìṣú ẹ̀ ọmọ ọmọ ọmọ ọmọ wo ni ó di sọmọ tó ti sùn sílé tó ti sùn ọmọ tó yẹ rẹ kú tó jẹ pé ó ti sùn tọpọlọ tọpọlọ ẹ náà ti fi máa sùn sọ ni ẹ sọ lọ sọ pé yóò jẹ tàbí yóò jẹ kó jọ. wo baba demola mi láìkẹ o kí ló dé gan irú ọgọ òṣìwò ló ń sọ yẹn ṣé ọmọ tó bí nínú ẹ náà ló ń sọ̀rọ̀ àlùbánu sí báyẹn mi ò fẹ́ o mi ò fẹ́ o mi ò fẹ́ o. àwọn máa bínú máa ah, bínú ah, ṣé bó ṣe ká mi lára tó ni mo fi ń sọ̀rọ̀ ṣé kì í sọ màmí nàbí ọjọ́ máa ti ẹnìkan ni tí ká ṣe nǹkan tá a ṣe ẹ kí mo gbé ẹ kàn. mo jọ fi mílẹ̀ jàre bọ́ọ̀lù mọ̀ nǹkan tó kà ẹ̀ dáhùn jọ fi mílẹ̀ mo fi mílẹ̀ wo ẹ̀ ń kọ́ ni o ẹ̀ ń kọ́ ni o. 健康に、えー、えー、短すぎです Ah, ah, kí ni ìwọ àti ta ni mo ní kí ni mi. wọ́n lè sẹ́wọ́n tẹ̀lé mara ní ara ah, o ti sùn mara o ti sùn mara o o jẹ ká sẹ́yìn dáná sọ jẹ ká sẹ́yìn dáná sọ dáná. nǹkan tó bá ẹ kàn yín àdéhùn mú ní kò tó tó kájọ bí bùtù ló dé ló ti sọ. bùjà ni kí ló dé. sí kí ni jọ yóò sì máa pẹ́ kàn fẹ́ lẹ́kọ̀ọ́. ayé kan ló wà. the sun will rise the moon will show. kí la fẹ́ bọ́ lọ́rùn fà. it doesn't matter what I see. I will rise and chase my dream. Irú Ọlọ́run ni kò sí. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ìgbà yìí ò lọ bí òréré. Ayé yìí.

the managing director of CUNA. Please follow me. Uh, no, listen. You don't expect me to forward such email. No, no. I need you to check it out and work on the email and forward it to me. Yes, ma'am. Yes, please anything kimo alele okay mom all right then so say 5 p.m uh good 5 p.m good time all right then Toyin you so what i'm trying to say is that every form of stories fall into three categories. We have tragedy, we have comedy, and we have tragicomedy. Now, a play text like um, Red is the Freedom Road that I told you guys to go through, what I noticed is that some of you were probably snitching on each other's work. Because if you go deep into the stories and you read it to details, you would know the difference between comedy and tragedy. How would somebody read a play text like Red is the Freedom Road and call it comedy? Is that supposed to be funny? apparently it means that àwọn kankan nínú yín ẹ ti ń snitch on each other's work ẹni tí ò ṣe assignment ẹ tó bá ti dé class ó máa béèrè lọ́wọ́ rẹ tó ṣe ẹ máa dàkọ ẹ máa ṣe copy and paste you doing yourselves I don't think you do you understand what I'm saying it doesn't make any sense am I make am I making any sense yes. Dami. Dami. Dami. Is everything okay? No, everything is not okay. Kilo, ló rò tó I've been calling you since and you, you've been far in thoughts. lọ́mọ kékeré rẹ̀ kí ló dáràn tó le tó yẹn. Are you sure you're fine? Sit down. Girl, are you having Is she okay? me after school. So, um, what I'm going to do for you guys is you're going to revisit that book. You all are going to read it over and over again and you will write, you will make sure you do that assignment again and you will submit next week. And tó bá call kọ for me, I will shock you. Have a nice day. Dami, don't forget to see me. dáhùn kí ló ṣe ẹ wá yìí bọ̀dà dùn. ó ṣo ní menstrual pain ni. kí ló dé mo ní mo wà mo wà mo wà kí ló fẹ́ yín sọ mo ní kò sí problem ní abẹ́rẹ́ pẹ́sẹ́ òṣìṣẹ́ lọ́wọ́ ó ṣì àtọ̀ ó ṣì ti parí spray yìí náà why ah báwo ni òkè ṣe máa ń ṣe báyìí spray mẹ́ta tí mo rà ó dẹ̀ ti parí everything tí wàá dẹ̀ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ sí àmà ní wàhálà mi pọ̀ wàhálà mi pọ̀ ah ooo. Oh. guy how far now. ah how far now. oh boy o ò ní bílíìfì yàn tí mo bá níbi tí mo lọ ṣá. ta ló bá. tóyìn ni ṣá. is eh, it a lie. tóyìn. tóyìn mo wà surprised èmi gan shock ah, ah. wow how e take happen now. sorry mo ye débẹ̀ mi tí mo ṣe interview tán eh. ní eh, secretary wọn wá ní o ọ̀gá wọn fẹ́ rí mi èmi ti ọkọ rò pé wọ́n fẹ́ sọ fún mi pé okay o thanks for coming o we get back to you eh. as usual na ó yẹ kó ti yẹ na uh-huh. mo wá jókòó gbà tí secretary bá ní okay kí n wá kí n wá sí ọ́fíìsì wọn mo bá wọlé o ọmọ if you see that office guy if you see that office Uh, eh, Toyin come be the oga. I dey tell you. Ah. I shock if you see Toyin office. Eh. Hey. My goodness. Ọmọ tí mo mo wá ibà mo ti ní confidence pé iṣẹ́ yẹn ti sú ọ̀pá. Èmi gan tẹ́mi gbọ́ gist by I'm pretty confident that ìwọ ló ní job yẹn and based on the history tẹ́yìn méjèèjì ti ní yẹn ah the job. History wo nìyẹn? Ah, history tó wúwo lórí ni. Mo ti oh, rò pé mi ìrẹ́yìn méjèèjì lálẹ́ ọjọ́ yẹn ẹ̀ ń gé ètè báyìí wà ní òun snap dáadé kí ló dé sí mi snap tán. kí ló máa ń ṣe. láti bá snap yín sí wàá máa wàá máa parọ́ òsì mi. wọ́n ló mọ wàhálà tó kóra ẹ̀ sí o ṣé òun jáde ni. no mo ń stroll ni mo sọ́sà ṣe business mo múra báyọ̀ tún béèrè. ẹ ní wàhálà ṣé kí n tẹ̀lé ẹni kó fún mi bí one bottle. ọ̀fúfù nẹ́nẹ́ ni ìwọ tó ti gbaṣẹ́ yìí. ṣé kò yẹ ká celebrate iṣẹ́ mi. ẹ tí wọn bá ti gba first salary yẹn eh? first salary ni wọ́n fi celebrate. kò sí wàhálà kò sí ọ̀pọ̀. Okechukwu king of section kakọ. torí gbogbo kini gbogbo hustle o make you no dey dúró dey give away o ti head by. Hmm, hmm. <laughs> ah baba god i bless you ah. ọmọ ó dàbí mo gbàgbé fóònù mi sí ah, ọpẹ ọtí mọ pé mo ti sọ fóònù. àlàyé jẹ ń tẹ̀lé ẹ kó fún mi one bottle you no fit just fresh. ọ̀gá fi wílẹ̀ mo ti lè jàre. má ṣe báyìí náà sọ mí ṣé kí n máa bọ̀ ni. foolish, stupid guy. Ah, oh my God. I'm so excited about this job, man. Okoto, Okoto. I'm fine, Milwaukee. you? Nothing much. Hey, Essay. I just called to say thank you so much for the video you made for me on your vlog. Like I was going through the comments and I am impressed. Like Ori Minwu, at least Ojeki inspired láti ṣe new recipes. Thanks a lot. Definitely. Àjọ tani turning me back with you, but look wọ̀ more. nǹkan Thank you, dear. Wanley, I was about taking a nap to move fi ní kí Can pè ẹ́ kí n Nothing, I'm just here. Really? Ah, Wunmi, o mind o, cause I'm bored. Ah, alright then, I'll be, I'll be waiting for that. Thank you and see you soon. bye. out. jáde tán lóbìdí ẹ̀ka fòtò rẹ̀ lóbìdí ẹ̀ka lóbìdí ẹ̀ka lóbìdí ẹ̀ka ẹ fún mi ní mọ́rọ́gbó takébé kan mọ́ ìyá yóò dé lálẹ́. ọkọ̀ òpó ọkọ̀ òpó wàhálà lọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí o ah. n ò fẹ́ wàhálà mo ò lè rojọ́ o èmi náà èso ń wàhálà gbèsè òṣèrò èmi náà lọ́rùn àsìkò kàn rí báyìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ já mi síṣẹ́ kan tí mo fẹ́ fi ṣe ni. ẹ̀yin lẹ mọ̀ èmi ò ṣàfẹ́ gbèsè gbèsè ni mo fẹ́ o kí ló ṣẹlẹ̀ òkun mo wò kó lè jẹ lẹ́rọ̀ ẹ̀yin náà lè rè jẹ ẹjọ́ yín pẹ́ ra àwọn ìfẹ́ tún wọ́n orí jẹ ah! ẹ bá wọn òkun òkun lè rè lẹ́yìn ayé ẹ̀rẹ́ máa rún ni bó ṣe wà ilé tí mo kó ní ṣe kó fẹ́ èlò ní ìlú adémọlá kí ló ṣẹlẹ̀. ṣọ́ọ̀ṣì. mo fẹ́ rí yín ni. mo fẹ́ rí yín. ṣé o gba àwọn kílélì mi kí n mú. torí tí mo ṣe máa ń wá bí tèmi mo pẹ́ kún dẹ́mdẹ́m ẹ ṣe pọ̀pọ̀pọ̀ ẹ dàbí ọ̀sán tó ṣẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn so mo fẹ́ kí màá ti kájọ ṣe kí ni kájọ máa ẹ̀rù ká ṣe kí ni ká máa wọlé jáde ká máa rí mọ́mọ́ rí mọ́mọ́ ká mi lálàkì tíyà ńlá bá gbé ni sánlẹ̀ tán kékeré a máa gun ẹni èmi sì wọ. ga o ọmọ kí n gbá àwọn lẹ́sẹ̀ lè fi àwọn kí ẹ̀rọ kí n gbé wọn àwọn yàrá tí wọ́n ń dájà pé gbé ya yẹn ìrọ̀rùn náà ń sọ. ẹbí ló bá mi bí mo ní dákú àwọn ọmọ sọ pé ẹbí ẹbí ló sẹ́jà ẹbí. Lupa! Lupa! Wọ́n ní dá fún ọmọ sọ́wọ́ ìkúkú ni. Lókè mọ̀ dàgbàdà ẹ̀mí. Lupa! Kímù Lupa! Àkọ́kọ́ Lupa! Lupa! Mo jẹ́ lupa, Lupa! Lupa! Lupa! Lupa! Ayé Lupa! Bari bari bari bari! Lupa! Ọmọ náà! Ọmọ náà! Lupa! Báwọn! Báwọn! Mo ní dàgbọ́ ẹ̀. Ayé ẹ̀ máa pàṣẹ. Èmi! Èmi! Tọ́kì pàrágà. A nílùú ayé ẹ̀ bàjẹ́. Ẹ sọ ẹ sọ. Lupa! Ẹ sọ ẹ sọ ribu. Lupa! Sọtìláyẹ̀ rẹ̀ sí. I'm so sorry darling má bínú pé mo dá ẹ dúró mo ń try láti bèbè compile àwọn script yìí kí n kọ àwọn scores yìí so kí ló sọ pé ó ṣẹlẹ̀ kí ló sọ pé ó ṣẹlẹ̀ like we were saying in the class kí ló tó ronú lọ bẹ́ẹ̀ yẹn you were lost gbogbo gbẹ́gbẹ́gbẹ́ títí títí kí ló rò tútó yẹn. ó sì ń kankan ṣé mo ṣàlàyé gbogbo ẹ fún yín nínú class láàárọ̀. pé kí ni. pé kò sí anything. kò sí anything ṣé wọn mọ anytime tí mo pẹ́ ṣá kó tó bá mi fọwọ́ tọ́ ẹ tó ti ronú lọ ló wá sọ pé kò sí anything o sure kò sí anything. Mm, ok no problem ọmọ kan tó ṣẹlẹ̀ màá lọ lé màá yẹn bóyá tó bá dọ̀là màá lọ rí màá lọ sọ̀rọ̀ ẹ̀ fún principal. Ah. <laughs> Dìde. I'm scared. You're scared. Tí ẹ kọ́kọ́ dìde náà dìde. Dìde. Oh my God, Sherry. Coco, calm down. Reason to mo ṣe sọ fún ẹ pé kíkó after school is because mo feel like people here, o feel comfortable not láti máa sọ̀rọ̀ láàrin àwọn classmates. And for me to have brought myself to you, mm. it is because I feel or, or wish that I want to be of help to whatever it is, don't bother. And I'm somebody you can always open up to. And trust me, anything to bá sọ for me? on hundred kò síbi tó ti fẹ́ gbọ́ àfi tó bá fẹ́ náà rẹ lọ sọ síta nìkan. So the thing is that I need you to open up to me. If the problem is something I could do anything about it, then we will try to find a solution. What is wrong with you? Just talk to me. She agreed on soup. I think I'm pregnant. You're pregnant? ṣe mo padà ẹni ẹ the same Papa Daniel. Have you told him? No. já wọlé bẹ́yẹn. ṣé you are nothing but a total disgrace to humanity ah. and you're nothing but a useless dog. what are you talking about. what do you mean what am I talking about. ọ̀hún tí ẹ̀ ní ìtìjú rárá bó tilẹ̀ kó kéré mọ́. kí ni mo ṣe. how could you what were you thinking about. ìwọ Daniel a ò ní tìjú ojúgbà mi ti fún ẹ lọ́mọ inú ẹ ọmọ ọmọ tí o ti bẹ́ẹ̀ lọ́mọ yẹn ti máa pé fifteen ọmọ yẹn ò tí ì lè pé fifteen ó dẹ̀ wọ ọmọ yẹn pé kí ló lè ṣe fún ọ ó dẹ̀ kí mọ́lẹ̀ káàtẹ sọ pé òkè o fáìn o ajá ìwà àwọn olùbẹ́yà oní libido ṣé kò yẹ kó gbàtà lọ kó lọ bá àwọn aṣẹ́wó kó sanwó fún wọn kó máa kì wọ́n mọ́lẹ̀ lọ́mọ tán ni kò máa kọ ẹ̀rù ẹ̀rù olóòdè bà ẹ́ lẹ́gbẹ́ àbúrò ẹ̀ anyways èmi ò lẹ́jọ́ wá bá ẹ̀rù ń bí báyìí o mo ní kí n sọ fún ẹ pé oníṣẹ́ ò ti jẹ́ lára ọmọ lọ́mọ because ọmọ yẹn ò ti lóyún. kí ni kí ló ha ẹ lẹ́nu kí ló ṣẹlẹ̀ ẹ o mọ̀ nígbà tó ń dà síbẹ̀ ó ti lóyún nǹkan tó bá tẹ̀lé máa ṣe sí oníkóṣọ́ǹtì kí ló tó wò mí ṣé mo ṣe máa wò lélẹ̀ mo léyàn lóyún òun wò mí kí ló tó wò mí ṣáájú ọṣẹ́ ni. aláìní ti jù owó yẹn ṣe owó yẹn ṣe àṣẹ ẹranko ni ẹ tí mo rò pé. òkòtó òkòtó. Hmm. Shewat, mm. Mm-hmm. guess what? What? Videos my been posting, right? It has a lot of comments and mm-hmm. likes, and I'm so happy. Now, ṣé I pray? I'm missing it. ni pé mi kò fẹ́ káwọn comment àti like nǹkan dúró síbẹ̀ yẹn o. Mo fẹ́ Ese Mama, please, can Shewa make something for 200 people? Uh. Ese Mama, please, can Shewa make something for 100 people? Because you really like at the comments could do, but kò convert the other. yẹn. Ìyẹn gógó ló Thank you so much. You are a girl. gbogbo nǹkan I'm happy people are beginning to appreciate my craft. Ó ti ẹ jẹ́ kí orí mi wú. Táwọn ẹ̀kú rí ẹ̀bẹ̀. Àwọn ah, kò ní I would have suggested take you out on a treat but mo mm-hmm. ti ṣáájú mi I Àtọ̀. And um, tí bá tiẹ̀ ní kì í ṣe wò girl you broke like Brooklyn mm. at least karo di maṣọ kara aṣọ mòdì kídi ṣá má ti my dear ilé ò tẹ̀lé gbófo it's not gonna happen. thank you dear. Mm. Uh, eh, I mistake to a call. no it's alright. Uh. hello. oh really so you think you can just walk in and out of my life o fi pè mí ò níṣẹ́ o ti rí obìnrin kan tó lè wá bá tó kàn máa dúró wàá kàn rí lọ wàá ṣèranù lọ wàá ṣe bíi pé o lọ́kàn why come on Chris for the past two years like for the past two years you've been going off and on in this relationship oh baby tani baby eh? jọ tani baby eh? for the past two months oh ti bá mi like you don't even send a text you don't call me not even a flash o oh, rántí pé mo wà bẹ́ẹ̀ tó bá ti wá need wàá máa rántí pé baby this baby that wọ́n. Well, I don't have time for all this. Like, I am not interested Please, I'm, I'm busy. Can you call me back later? My bínú. Ah, no, no, no, it's all Jo, Jọ̀ọ́ bani bá ní bínú, mo kò fẹ́ questions gone. Um, kí Actually, I want to rephrase that. It's n bá questions mo fẹ́ béèrè, it's going to be obvious. I mean, I mean, I can decipher what just happened on the phone right now. Excuse me. Why on earth are you stuck up on a guy like this? hello hello hey láyé tí mo wá the word that i come ṣorí ní life tá n yìí believe tọ̀dọ̀ mi ni pé god has given one woman like this four men òun pé tí wọn bá ń lo dua sim òun bí òun fọkàn bá mi lọ ó yẹ kó máa yọ sim kan báyìí wọn máa tì mú ìbọn ni ó yẹ kó máa yọ sim kan báyìí kó máa tì mú ìbọn ni ẹnìkan wá ń pè lọ́wọ́ àti don't cut ah my dear you have to cut you ajá rẹ ni o. Oh. kí ni mo fẹ́ ṣe Sure, in tí mo ti ẹ̀fẹ̀ láyé mi just to find the right man hmm. mi ṣáà lè máa try gbogbo ọkùnrin kí n tó rẹ́ǹtì mo fẹ́ hmm. ọkùnrin kan ni mo ti ọ wá sí èèyàn kan ti tó mi hmm. gbogbo ọkùnrin obìnrin ọlọ́run dẹ́yàn mẹ́rin ọkùnrin mẹ́rin fóbìnrin ìyẹn kọ́ ni problem eh, the only thing I want is just one man like the right man for me mi mo ó ti me. like i'm tired of searching. ẹ bẹ tí mi tí mi tí mi tí mi tẹ ẹ tí mi tí mi náà wà máa ẹ mi tí wọn máa nù ẹ mi tí tí ma. hello hello gbọ́nra nù tútù mú ẹ now let me tell you something what i am going to do as per ese mama effect in fact hashtag find Shewa a man. It's a goal. That's what I'm gonna do. He will never see me. I never see one man. I never see me see me see me. Kí ló jẹlẹ̀, kí ló sọnù, kí ló ń wá, kí ló rí e. Èèyàn kan ti tó mi. Mo fẹ́ tí ní bá bí mi, mo lè wéyàn méjì. Láìpẹ́ Mo jẹ́ ká fi ṣe objective, hate to he, kó mú ah, kan. Èèyàn kan, mi ì ní gbogbo, mi ì ah, lọ́kàn, mi ì double date mi ìmọ̀ eh. bó ṣe ń ṣe ni. Eh, so tó bá double date ló máa ṣẹlẹ̀ wá double minus. ẹ̀rí ọkọ̀ máa máa jẹ́ mi like eh, i don't know how to do it. ọkọ̀ ẹ máa lórí kí o tó fi ń jẹ. Mm, kì í ṣe bẹ́ẹ̀ kó bá mi wíyàn ọkàn náà. òkòtó òkòtó. Ah, what is so for? wọ́n ti ṣòfò ilé wọn láàárọ̀ lẹ́mú wọn. kí ni kí ni. lọ́mọ ṣe ah, jọ́mọ tutù kótókótó fi kàn án lára náà jọ́mọ tutù kótókótó fi kàn án sóbò sóbò rí pé ó ti gbóná jù ni. kí ni kí ni kí ló gbóná jù ń sìn ṣé lè gbóná jù ṣé mi ni mo rán yín iṣẹ́ ká má jìjọ òṣì ni àbẹ́mi ni mo gbéṣẹ́ rán yín kí ni wàhálà gan-an. kí ni sí ọ ẹwà máa ráyè olùdíje ṣe ráyè lóde o ṣé wọn ló gbé ṣe ráyè lóde ṣe ráyè obìnrin ṣé kìí ṣe kú rẹ náà ni mò ń kú lọ ni ẹwẹ tí mò ń gba ìwọ rẹ ti ń jọ̀sán ṣé kìí ṣe torí náà ni gbogbo ilé sí mi ni ẹ máa wo obìnrin ẹ máa wo obìnrin torí ah, èmi ikú tèmi ló ń kú lọ ó da òun má kúkú mi kúkú ara ẹ̀ má gbèjà mi mọ́ mo lè dájà ara mi gbè tọ́bọ̀dé tí mo wí ikú ẹ̀ ni mò ń kú lọ ikú ẹ̀ ni mò ń kú lọ má kúkú mi mọ́lá tèmi lọ wò ó jọ́ nítorí ìtàn náà bàbá Adémọ́lá fi mí sílẹ̀ jẹ́ ń já ara mi gbè mo lè dá gbèjà ara mi ah, ah. irú wa gbalapadà wo lélẹ̀ tábà máa wí táìwì nǹkan kékeré wà á ti sọ́ dílá wà á ti máa pariwo wà á máa ranjú fún ẹ̀ fún ọ bí olójú kan ṣe ìnáwó ṣé wọ́n nìkan ni ṣé wọ́n nìkan ni ṣé wọ́n fi ṣí ẹ ni irú ìgbésí ayé burúkú wo lélẹ̀ ṣé irú ìwà burúkú tó fẹ́ fi lọ́mọ lọ́wọ́ nìyí bàbá ń gúgò ọmọ ń yọ̀ bẹ́ẹ̀ èmi ṣàbẹ́ torí tọ́lọ́hún mo fi ọlọ́run ọba bẹ̀ jọ torí tọ́lọ́hún má jẹ́ kó mọ̀ mi bá wà burúkú báyìí má jẹ́ kó ba lọ́wọ́ ẹ̀ kí ló dé gan. gbẹgbẹ ọsàn àwọn èèyàn yìí sí ọ lẹsẹ àwọn yìí sí ọ lẹsẹ yìí sí ọ lẹsẹ yìí sí ọ lẹsẹ tí wọ́n lè gbọ́ ọ̀hún múre pẹ̀lú orí burúkú gbogbo ariwo tó ń parí mi látàárọ̀ sẹ́yìn náà lọ́wọ́ sọ di di tó èmi ló ń ṣe kíní lórí ààyè. èmi ni mo ń ṣe ah, kíní lórí wo wo ìyá adémọlá ìyá adémọlá ní ikú tí adébíyí ti rọ. mo mọ̀ pé ẹnu ẹ̀ ẹnu ẹ̀ ẹnu ẹ̀ ẹnu ẹ̀ onígbẹ̀ ẹnu ẹ̀ onígbẹ̀. yàrá àti ibùdó fún mi ọ. yàrá yàrá. ẹ̀hẹ̀n ṣé ìyá Daniel ti mú owó ọjà tí mo ní kẹ́ fún nírọ̀lẹ́ àná wa. hi mama. ọmọ mọ. yes ma. ọmọ nǹkan kan mọ ó mọ nǹkan kan rí ní ayé tiẹ̀ ó kọ dàgbà ó dánú orí gìlọ̀tọ̀ gìlọ̀tọ̀ bí ajá pọ̀n mẹ́ta gbogbo ń tọ́ mọ ojú pé kó máa kún ojú kó máa kún ètè kó máa rèdí sí àwọn ọmọ ọlọ́kadà nínú ọjà lọ. aṣọ mélòó lẹ ní ìyá Ṣadé wá gbé. mẹ́fà mọ̀. mẹ́fà. yes mọ̀. ẹ kí ló wá dé tó ta ló kọjá lẹ́nì. sáàkì mọ̀. sáàkì àbí sukura. sáàkì sáàkì. sáàkì lọkọ. bẹ́ẹ̀ni. sáàkì. bẹ́ẹ̀ni mọ̀. ṣáàkì. ṣáàkì. so kí ló wá dé tó kọ mẹ́rin. ẹ mọ̀ mọ̀. o mọ nǹkan kan lé ayé ẹ kò sí nǹkan kan tó mọ̀ ẹ eh, kò kò sí wàhálà ó tiẹ̀ dábẹ̀ ẹ ṣáwọn ẹni tẹ máa jẹ gbárùn mọ́ lórí àbí ẹ̀ẹ́dẹ̀ lè jẹ́ gbà tèmi run orí mi ẹlẹ́dàá mi kò ní jẹ́ kẹ́ jẹ mí máa yé ẹ̀ lè rí gbà mí jẹun igbá àyáláyà yín àwọn fọ́mọdà sí ní village òun lè máa lọ jẹun torí kò ń ṣe àwọn bàbá ńlá bàbá bàbá yín náà fún mi lówó tí mo fi ṣe àwọn kọ́ńdọ́dá mi lókòwò o gbọ́. yes ma. yes ma. yes ma. yes ma. yes ma. ah tọ́lọ́wọ́ ọmọ tó ń jẹ́rú tó bá dé ṣọ́ọ̀pù lọ́la ó sọ fún ṣáàkì yẹn wípé kò máa bọ̀ abá mi lé a wá ṣàlàyé ibi tó omi tó bá kú wa gbà lọ́wọ́ mi. ó dàárọ̀ ma. ó dàárọ̀. Eh, eh. kí n tún ni mm, mm. wọ́n ti ń dúró díẹ̀ lóríta níranù ajẹyìn awo ó pẹ́ ló kojú nǹkan míì lọ. ẹ wọlé o. ah adéṣẹwà. ẹ rà mà. o jàre. yes ma. ǹlẹ́. ẹ mo pàdé kàfáyà lọ́nà ó dà pé ọwọ́ ẹ̀ lówó ètí jàbọ̀. kò ṣe ìyá mi olórí burúkú ọmọ ni wọ́n gbẹ̀wé ṣọ́ọ̀bù wá ń sìn owó òpè owó jábọ́ lára o ti rí pẹ́lẹ́dà mi tí ò ní gbàbọ̀dẹ̀ òun ló jẹ́ kí ìwọ kó bá mi rówó mi gbà yẹn. ẹ bá ń kọ ó dàrọ mi. ẹ ẹ wá èmi gan tiẹ̀ ti fẹ́ rí ẹ. ṣé kò sí ma. irọ́ kò sí láburú ọlọ́run ò dẹ̀ ní jó sí nípa oúnjẹ tó fẹ́ bá wa sè yẹn ni. o oh, ṣe ní àwọn kan tó ti fẹ́ hà torí list ni. rárá o nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rẹ́ mi kan ó sọ pé òun máa bá wa ṣe gbogbo oúnjẹ yẹn ó volunteer pé òun máa ṣe òun dẹ̀ nígbà kọ́bọ̀ pé contribution tòun láti fi support mi òun nìyẹn ìyẹn ni mo wá ní pé kí n sọ fún ẹ àti ẹ̀dẹ̀ dúpẹ́ pé owó tó ná kò tí ì pọ̀ ju ara lọ ọ̀rọ̀ mi ò tí ì yẹ so àní ní services ẹ̀ mọ́ ṣé gan ni my dear nǹkan tí mo ní kí n wá ẹ kí n sọ fún ẹ. fẹ́ gbọ́ barista ni. ọlọ́run afòfò rẹ̀ mi ṣẹ́bẹ́ mi náà ni fún ẹ ṣẹ́ tẹ́lẹ̀ àtúnrí mi láìpẹ́ láì jìnnà wá ti lọ kó bá mi palẹ̀kùn dé. Mọ̀ládé tó. Aláǹtẹ̀rẹ̀ o. Àǹtẹ̀rẹ̀. lọ́wọ́ mo dọ́dọ̀ mo bólúwẹ̀rí ọ̀kan ní tí ọ̀kan yàrá ọ̀kan tó kù ṣe ti gbọ̀n ẹ̀. mo ní ọ̀kan ní tí ọ̀kan yàrá ẹ̀ ọ̀kan tó kù ṣe ti gbọ̀n ẹ̀. bẹ́ẹ̀ bàbá mi délé ẹ kí bàbá.